Lara ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. oníkálukú àbí tiẹ̀ lára ọ̀rọ̀ pọ̀ ká ká. ìyá wa má gbàgbé mi sórí ah. ìjókòó. ẹ kú jókòó. ẹ ká ẹ sí o ẹ sí o ẹ bá ìjókòó. oúnjẹ mi rè. bẹ́ẹ̀ni. Ah ẹ má bínú ẹ jọ ṣẹ́dẹ̀ má jẹ oúnjẹ yìí tán. ǹjẹ́ ní jẹ tán mélòó lóúnjẹ tí mo ọ́dà ẹ̀ kí irú oúnjẹ yìí kó pé transform àjẹ tán ẹ̀yin mọ gluten ẹ̀yin gluten ló jókòó síwájú yìí bí mo ṣe wọlé lóye kẹ́tì mọ hélì mi tó wáyé pé lóòótọ́ ẹ̀mọ gluten mo ń jẹ bàtà ẹsẹ̀ yìí. ó ti yé mi ẹ mọ nǹkan nǹkan kan ló tún fún mi ní concern. ẹ yẹ ẹ má bìí dẹjọ ní tí ń fún yín concern ṣe lórí ọ̀rọ̀ ayé yín ni àbọ̀rọ̀ ayé mi no ọ̀rọ̀ ayé títí yín ni kò ń ṣe tèmi. ọ̀rọ̀ ayé mi. bẹ́ẹ̀ ni sà ẹran kan lẹ ọ́dà sí oúnjẹ tẹ fẹ́ jẹ yìí. ọ̀rọ̀ ẹran nìkan yín lóminú. bẹ́ẹ̀ ni. ǹtẹ̀ láìkì yín àláìkì yín ẹ má bínú ọmọlé lórogún ni yá. rárá ok àwọn ọmọlé lórogún ni mí. ẹ torí pé ẹ fọkàn sí ìbéèrè ni o. ok normal normal nílé mo lè jẹ irú bẹ́ẹ̀ àgbáyé mo lè jẹ trans five tí mi ò ní jẹran. ẹ ẹ tèmi tí n bá dé ta ni tí n bá sọ pé ah, oúnjẹ tí mo jẹ mi ò jẹran àwọn èèyàn tó sọ pé bóyá mi ò jẹran. ó ti yé mi agbábíire ń gbà náà. ẹ ẹ tiẹ̀ nídìí inú yìí dà kọ̀ dá eléyìí tẹ̀ mú wájú mi yọ agbábíire. ẹ ẹ sọ̀kalẹ̀ ayọ̀ ń gbà. Ah, ah, ayé yìí ti rí báyìí ẹ má fi ọmọ Ọ̀yọ́ nìyí. rárá. kí ló dé wá àgbáyé ọ̀rọ̀ lọ́rọ̀ èwo ní agbábíire ẹyin eh, gíní kan sọ̀kalẹ̀ ayọ̀ tó yẹ pé mo decide láti sọ pé òkè ni mo fẹ́ kú sí kí lè fẹ́ bá mi fà àìmọye àwọn tó wà ń sálẹ̀ tí wọ́n ń drag pé àwọn fẹ́ dé òkè àwọn fẹ́ dé òkè tẹ́lẹ̀ mi bá dé òkè kò ní fẹ́ wálẹ̀ mọ́ àwọn arókè mi wọn fẹ́ kẹ́ni tí mò ń sálẹ̀ gan wọn fẹ́ kó débẹ̀ mo fẹ́ ra pálá kí n fi oúnjẹ kí n fi dókè ẹ̀ tó ń sọ pé àsọ̀kalẹ̀ ayọ̀ ó yà mí wá sálẹ̀. ó dẹ̀ má bínú mi ìfẹ́ kó ń jẹ yẹn ní accident lára yìí ni. àǹtí ah! ẹ jẹ́ mọ́ bínú ẹ mọ́ mi yé àti step mother yín ṣé àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wọn dénú mi ò rò bẹ́ẹ̀ mọ̀ pé àwọn olórogún wọn láìka ara wọn. àìláìka eh, ara wọn dàgbé eh, ìyá step mother yìí ti gbé yìí ṣe pé. ok ẹ ṣe sá ẹ ṣé omi lẹfẹ ni àbí drink. àtomi àti drink are we not drinking it eh, ẹ jẹ ìjọ nílé ju ẹ fún mi lómi. ok ẹ omi mélòó sá. ẹ fún mi one bag. one bag of pure water. twenty ló máa wà ń bẹ̀. kí ló kàn yín ah, ẹ ẹ ẹ wo ṣé ẹ ti máa rí i rárá kò ah, sóró kan lọ́wọ́ mi. ẹ ṣọ́ra o tẹ ẹ bá má rí kẹfọ fẹnu ara yín kẹfọ fìtú lé ah, ìbéèrè ìbá yé yín jẹ. Ah, mo ti gbọ́ èmi ò kàn fẹ́ kẹ́ jí mi ni. ṣé mo bóyá fámìlì jí mi àgbájé ni mí ṣé àbáyá mo ti jí mi by bat. ṣé mo problem tàwa ní báyìí. ẹ jẹ́ fi problem ilẹ̀. ọ̀rọ̀ mi yẹn náà ni mo fẹ́ sọ fún yín sáà. a ní bag of pure water màá bá yín rán mọ́ ìgbà tó gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lè rẹlẹ̀ àdmáyà ẹ̀ àdmáyà iṣẹ́ tó ń gbà yín fún gangan ẹ fẹ́ bá mi rán mọ́. ẹ má bínú ẹ má bẹ̀rẹ̀ mọ́. ẹ jẹ́ sọ kí nìkan fún iṣẹ́ téèyàn bá kọ́lé tí ò fà yomi lẹ̀ omi lè padà yálé o téèyàn bá ń wọṣọ ó gbọ́dọ̀ fà yomi lẹ̀ torí omi ló fi fọṣọ téèyàn bá jẹ omi náà ló mú omi làbò omi làbò mú. ẹ bẹ́ẹ̀ ni mi mọ̀ pé máa ní ìdí tó one bag of pure water á lómi kò tó one bag ni. Hmm. ìgbà tó mi ní òtún one bag kí lẹ̀ ń wo ọ̀rọ̀ lọ́rọ̀ ìbéèrè ti bí mi gan fúnra yẹn mẹ́rin ìbéèrè tẹ̀ mí. ẹ lè rántí máa ní ayé yíyẹ ṣé tútù ni àbí gbígbóná. ẹ mix it half tutu half gbóná. ok mo lójú yín mi sí èèyàn mo ti dé bọ́ra. àràrà ah, ah, èèyàn gidi ní ládùúrò oúnjẹ ìyá èèyàn níyì o. ẹ fura pé nǹkan mo ṣe ń jẹ́ náà ń bẹ́ẹ̀ kọ́kọ́ nǹkan nǹkan yóò àbí aago náà ẹ̀ sáà ń wọ kí ni bá jẹ́ kí n gbá ìbànú yìí táwọn òfin gbá àná òbí ìdòwé tí ń lò pé mi ò ẹ fi lómi sanwó o tẹ̀tẹ̀ tó gbé dé mo ní kí lè sanwó ẹ̀bà ni màá fi obìnrin ọ̀rọ̀ ayé ni àtòrí ibikíbi ló lè fi sí òye àyè ọ̀rọ̀ mi jọ bí òwe ń bọ́jà bí òwe o ọ̀rọ̀ mi jọ bí òwe olóye lọ̀rọ̀ mi bá wí olóye ẹ̀dá onílàákàyè ẹ̀dá ẹ̀sùn mọ́ bí ẹ wá kọ́gbọ́n o má gbọ́ dànù mi ò kọ́ dànù. ẹ má sà ẹ má dà wọn lọ́wọ́ gàrí ẹnìkan ti kọ́kọ́ pè mí pé wá gbé o ṣùgbọ́n mo so pàórítì fún ẹni rẹ tó ti yẹ yín lè wípé mo fẹ́ lọ gbé yìí. wọ́n tún ní kí n wọnú kọ́ńpáàdì mo ní à ẹ bẹ́ẹ̀ mọ̀ pé nìkan ti pè mí tẹ́lẹ̀ etí ń bá mi fa wàhálà sínú o ẹ má bínú ẹ má bínú ẹjọ́ kò ní bàjẹ́ tó ti yẹ yín ọ̀dà lọ́la ẹ máa gbẹ̀yìn náà lọ́la ojú òdì tì ẹ pẹ̀ fún mi sa ẹ ra sa ẹ ra sa. ẹ pẹ̀lẹ́ sa oúnjẹ yìí ti rẹ́dì sẹ̀mú ni ọ̀dà. sẹ̀mú bò èmi ò jẹ́ sẹ̀mú ìbàlẹ̀ ẹ̀bá tí bá ń tẹ̀. mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹ̀bá wà sẹ̀mú wà ẹ̀dẹ̀ ní lọ gbé sẹ̀mú wá ẹ ti ó dọ̀rùn ẹ rí i pé mo wà lórí ikọ́ ẹ ti bá mi fa gbogbo ẹ kọ́ ìlú yín tọ́kẹ́ tó béèrè oúnjẹ tẹ́ fẹ́ jẹ ọbẹ̀ wo lẹ gbé sí i. mo padà wá bá yín náà mo ní ọ̀gbọ̀nà là nílẹ̀ ẹ̀jẹ̀ ní lọ gbé wá. ọgbọ̀n ta ni. ọ̀gbọ̀nà. ta ni ọjọ́ gbọ̀nà ẹ̀yin lẹ ní kí n lọ gbé wá. ebi ẹ jẹ́ ọ̀gbọ̀nọ̀ sọ ti yé yín ṣé ẹ lẹ́yìn tẹ́mi mọ̀ tí ẹ ń pè ní ọ̀gbọ̀lọ̀ ẹ̀dọ́pọlọ ni tí ẹ bá fẹ́ pè láyé àwọn bàbá mẹ́rù ẹ̀dọ́pọlọ. ilé mi mọ̀ kí wọ́n lè fi mọ̀ pé ọ̀gbọ̀lọ̀ ni kémi ọjẹ́ sí èmi ẹ jẹ́ ọ̀gbọ̀lọ̀ tẹ́ ẹni tẹ́ bá fi ọ̀gbọ̀lọ̀ sí mi lẹ́nu tí òkú mi bá kú tí ọba kàn lédè ìtàjì bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kí la fẹ́ ṣe báyìí. dáàsì ẹ lọ gbé mi wá ni ẹ rí tán rẹ bá kẹsì gbé mi wá fẹmi. ara ò àwa ò kì í ṣe bẹ́ẹ̀ bí báyìí ẹ mọ̀ pé mo náwọn ọ̀gá ẹ̀yin lẹ ọ̀dà fún adẹ̀sẹ̀ fún yín especially ni kò ṣe pé àti ṣe sílẹ̀ ẹ̀yin ni mo ṣe fún so ẹ máa sanwó ni tàbí kẹ́ fi ṣe take away bẹ́ẹ̀ ni sà. ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ṣe sẹ́nu ẹ máa sanwó ni. ẹ má bínú sí. sanwó olú ni. kí ló ti ká ṣe báyìí. ẹ lò bẹ́ẹ̀ náà ni. èmi olólòkulò èmi olólòkulò tó ti èlò gan lówó oúnjẹ òun gan. three five péré ni. sa. three five lówó oúnjẹ tí n ò ní jẹ. ẹ mi ò ní pé kẹ má jẹun báyìí anítẹ̀ bá jẹ́ ń bí ẹ lè gbé lọ lé à take away. take away. bẹ́ẹ̀ ni sà. láì ní òde pati kí n máa gbé take away lọ lé mo fẹ́ jẹ́ ń bì ní òde wa ẹ̀rọ ẹ̀rọ tí n yìí jẹ́ fún mi ẹ̀wọ́ ń wèrè gan. ẹ̀rọ ẹ̀rọ ògùn tẹ̀sán ẹ̀rùn mi sì tẹ̀ yẹ. ọkùnrin ah, ẹ̀kọ́ bí mo fẹ́ bá wa ìmọ̀ bá wa ṣé mo wá pè sí tèmi. àwọn náà mo bẹ̀rẹ̀ sí pé calm down. ẹ jẹ́ àgbọ̀ bí ẹ bá ń lọ ẹ kó bí apá ń tóbo. apáṣọ ẹ wo mi. sáré bẹ́ẹ̀ ṣe ń wò mí gbogbo ibikíbi tí n bá ti wà èmi èéfógun e èmi ò fọ́tẹ̀ ń bẹ̀ peace mo máa ń fẹ́ kórè ni domestic violence mo máa kórìíra rẹ o fóòdì èyí èlé ló jẹ tí wọ́n rà tí ó di wàhálà. three five péré ni. kàyéfì olówó so gbogbo tán ìdá ní ọjọ́ mọ́ tálákà ẹ wo bàbá ẹ owó nǹkan èmi ò ra oúnjẹ mi lọ́wọ́ yín màá sì tẹ owó fún yín padà. Ah, ṣe rí pé ti ṣoríire ẹ kó ríire wọn ah, ti láwọn ara lọ́wọ́ yín. ẹyin ni ẹyọ kúrò ní ọrùn torí mi ò ní kọ́bọ̀ tí wọ́n san torí oúnjẹ. wọ́n jọ yọ wá ní sí. ẹ wá gbọ́ ọ bọ̀dá kí n sanwó fún ọ̀rọ̀ oúnjẹ padà ọ̀rọ̀ padà lọ́wọ́ tèmi. bíìsì lèmi fẹ́ ẹ bá wọn káàárọ̀ òjìrì. ṣé transfer lọ́fẹ̀ẹ́ sẹ́ni àbí káàsì. káàsì làbọn. káàsì ló fún mi. I'm gonna give you Ah. ẹ̀rọ ọmọ tó ṣẹlẹ̀ ọjà yìí ọlọ́run ti yọjú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ ni sà no ok ẹ jẹ́ lọ gbé ní etí ẹ jẹ́ lókàtì jẹ́ lókàtì ẹ jẹ́ lókàtì ẹ ṣe ọ èyí náà lè rí jàmù wọ́n ti ara máa jẹun ẹ ra máa jẹun èyí jẹun báyìí náà kọ́ mọ́ gọ̀ tí ẹ bá ti ń jẹun ọ̀dọ̀ fún yọmọ lẹ̀mọ́lẹ̀ ni kò lè gbọ́n mọ́. àwọn aṣípa gbọ̀ ni mi ni irú wàhálà tó bá yẹn tẹ́tù ó ṣeéṣe kán ti lọ ní lọ́rùn náà kán ti máa fún yẹn gbà tí. gbẹ́ mi létí ah, lówó oúnjẹ tí mo kó wá ọkọ̀ tẹ́mi lọ́rùn ni ìwọ la alájẹkù. ẹ̀jẹ̀ rí ìlú ìta wáyé bọ́ọ̀ bá lówó lọ́wọ́ tó ọ̀bà mọ́ yẹn ìyá ò jí ọ. ìdáwà ni wáyé ẹ̀yin òní bíbí làṣẹ rí lórí yín. èbó ni ṣe rí lórí mi. fìlà ń pariwo ayé sún mi ẹgbà mí. wọ́n ti fẹ́ lo tèmi ta ẹgbà mí. your head is pushing you. etí yín gangan wá dá dúró ó ń sọ fìlà ń gbé kó fẹ́ ré bọ́ kó lè bá a dá dúró. ẹ ọ bàbá àbímọ lélẹyìn. àbímọ ni. ìwọ wà gbọ́n tiẹ̀. Ah. bí etí ẹ fi jọ lù bọ̀. owó ni jẹ bẹ́ẹ̀. Ah, etí rẹ tó pín méjì mhm. ìbọn dàbí àti ọ̀rọ̀ la nǹkan ló gan mọ́lé o ìfẹ́ mm. sí àwọn àwọn icc. Eh, fọ́sẹ̀sán ti bàtí ń jẹ́. fọ́sẹ̀sán ti tọ́ tẹ̀lé akínú. ẹ wo làá yín dàbí omi ẹkún eh, olórí tẹ ọ tètè kó gbọdọ sí àtẹyìn lọrùn lórí kó tiẹ̀ wá ni. Ah, èmi rí níbi tí wọ́n kó sí nígbà tẹ́lẹ̀ ah! ah, wọ́n ti dá wọn tán ni wọ́n pè kílẹ wọ́n ní kílẹ lẹ́yìn wọ́n lé yín ni èyí tí ń bẹ̀rẹ̀ nìyí kan wọ́n ló ti pé ẹ bá ń lẹ̀ mọ́ wọ́n ní wọ́n ní kéyìn mi mọ́ràn dí pèlè mo ní bàbá ọmọ fẹ́ bẹ́ẹ̀ dé ó tóbi. abájọ ẹ tún sọ tèmi. ah tí o fi mọ gé èèyàn jẹ ọdọ ní ọjọ. ẹ wò Ọlọ́run bá mi kò sówó fún eh, mi ẹyin lóye tí mo bá ń fọṣọ dìtájẹ́tì tẹ́lẹ̀ lò náà tó. ẹ bára ní ẹ̀dá sọ̀rọ̀ èyí tí ìdèbí kan àgbọ̀nrẹ́ ti ń hó jọ ó rí bí òkè ti rẹ ni. Ah, èmi ń bá àwọn àgbàlagbà. tó ń wò bí apá tó bò. ẹ wo bẹ́ẹ̀ ṣe ẹ dàbí ètò. ẹ bá wọ èkó mi ẹ rájà ẹ rájà kébì olóde èdè tó bá. tó ní àtúntò àti olùfẹ́ ní ti dàbí ètò mi sọ bí mo ní olùfẹ́ ṣe ò bẹ́ẹ̀ ìyàwó ọ̀hún dá mi láàmú. wọ́n tó bẹ́yìn náà fi láì lọ́rùn pàkéjì oúnjẹ ṣé wọn ò rí. mo mọ̀ sàn ṣé wọn wá rójú yín ni. pé kẹ́ni. ojú yín gọ̀ díẹ̀. àwọn ẹ̀tọ́ lè mọ́lẹ̀ bí àwọn ejò. ẹ má tó padà sínú ìbú ìbá àti ìṣẹ́jú. mi ò mọ fún ọ kí ni mò ń bá bọ̀. mo láìkí sẹ́ mo tẹ́ra ẹ̀ ó dà gbọ́n sẹ́rọ̀ ni. débi ló three thousand five ni mo rà ń gbé bẹ́ẹ̀ kó wú. ẹ tiẹ̀ ní sùúrù kí n bí yín pẹ̀lú lẹ́ra three five lẹ́ra ọmọ bìbí bàbá Yorùbá dúnà gbọ́wọ́ dúró bá wọn. dèmi lónìí kó tó mọ ẹgbẹ́ mi. àti bẹ́ẹ̀ ni lẹ́wọ̀n wájú. máa dá yín lọ. ẹ bá ń kówó. ẹ kó kàn balẹ̀. ebi mo promise yín lówó. èmi súnmọ́ lọ́hùn ọlọ́run lọ́ba tí ń tí àdéhùn tí ò ní yí padà àwa tá a súnmọ́ lọ́hùn gan-an ní yí àdéhùn padà. mo ní kẹ́ ẹ sanwó. àní o má dé ìsìn bá ń kówó jẹ tọ́ jẹ. ẹni sùúrù tèmi mo ní kẹ́ ẹ sanwó pé máa rà lọ́wọ́ yín má rà á tí mi ò bá rà lọ́wọ́ yín kọ́ máa dà ẹ̀mí èlò lọ́fẹ́ béèrè lọ́wọ́ mi three five. tí bàbá tó ń jẹ ìbọn yín èyí lè fẹ́ kí san. báńkọ yẹn tí mo rí o san fún olóògbé. Ah, ah, ah. ṣé tó ń ta epo lẹ́nu nọ́ọ̀sù ni wọ́n ta black market ni ṣe àpótẹ́ fún hundred ló ń jẹ. black market ló ń jẹ. black market ni. fọ́kẹ́ni. smuggle food ni ó ṣe wáyé wọ́n smuggle ẹ̀ wọlé yẹn. láti bò. láti bí tẹ́ ẹ ti bàbá láàrin mi àti yín fún yín ní fún oúnjẹ ṣé kìí black market ni. ká black market. kìí ṣe pé ẹ ti rà á ó fẹ́ máa dìjà bó tó tún rà lọ́wọ́ yín. ó ah, jẹ ìwo. ìtumọ̀ ìjọ lọ́wọ́ eight hundred. Mm-hmm. three five fún mọ́ra. ọ̀kan mi black market mò ń jẹ èmi tí mò ń jẹ gan ó wà risky ó wà risky fún mi tí wọ́n kọ́ risky you risky your body risky ó wà risky ní eighty hundred naira oúnjẹ three five. ẹ má tara yín kò sí nǹkan tí wọn ti fi dẹ́rù àmì rí láyé o ti jábọ́ lẹ́yìn mọ́tò ní Bradford àyẹ̀mọ́ mọ́tò Bedford wọ́n fi ń kó ẹ̀gẹ́ mo jábọ́ lẹ́yìn nǹkan kan ṣe mí ṣe é fẹ́ eight hundred abẹ́ fẹ́. ọmọ ìyá mi ọmọ ọjọ́ sẹ́lẹ̀. ẹ mú fọkàn mi o. ọjọ́ ti ń lọ ọmọ ọjọ́ sẹ́lẹ̀ tèmi náà bá ń fẹ́ bọ́ provoke matter tó ti yọ nísìnyí kó three thousand wá kọ́ hundred. púpọ̀ ẹ̀ ń gbómi lẹ́nu ní oúnjẹ lẹ́nu kó problem gbogbo lẹ́nu oúnjẹ ọwọ́ ọlá màá fi gbá yín létí mo lè má sanwó mọ́ kò sí kankan bẹ́ẹ̀ yes ah. ẹ mọ̀ pé nínú mi tẹ́lẹ̀ bá ti mọ àyàn ẹ mọ̀ àwọn tó lè mọ̀ kẹ́ ẹ lọ kọ́ àwọn tẹ́ mọ̀ àwọn olùwọ̀n pa ni <laughs> èmi kà. ó sì ń jẹ́jẹ́ bí ìgbà tó jẹ́ pọ̀ gbàgbà lé oúnjẹ àbí ọmọkùnrin ẹbí wọ́n ló ní kí n transfer sí kí n fi pos sanwó pé wo fèmí ń káàsì. yorùbá ni mí asọ̀rọ̀ àná ni bá mi kò dúmọ́ tó mọ́. ìlọrọ <laughs> yóò fi gún o. Hmm, ìlọrọ wa ò fi gún èpè awúlẹ̀ mọ́ gbàgbé o. ṣe ní ń jà o. ìjọ ń jẹ èmi àti yín. náà ni ọjọ́ inú òrì yókò. ẹnu mi àti yín ọjọ́ kò ní. <laughs> àṣà ìsọ̀rọ̀ àná ọ̀rọ̀ sísè àṣà ìsọ̀ di nǹkan mímúra wa lọ. yàtí tẹ bá tẹ bá pẹ́ lórí ọ̀rọ̀ tí mi bá rí ìdí owó yín sọ ọ̀dẹ̀ kẹpẹ́ lọ́mọ àlè. owó oúnjẹ èwo. Ah, ah. ó sẹ́gbọ̀njẹ yín gbà. owó oúnjẹ èwo. sẹ́gbọ̀njẹ ọ̀yà kó eight hundred wa. ó ti di six hundred àbí kẹ́ ẹ mọ́ gbà rárá. kó wa àmọ̀lé kó wa. má jẹ́ sẹ́mi tó wọ́n kọ́ bẹ́ẹ̀ ní gbígbà. ọmọkùnrin yìí. ọmọbìnrin yìí. ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. nǹkan ṣe mí nǹkan ṣe mí. báà lè ṣe kí mi. mo ní ẹ kú jókòó. ẹ ṣe ẹ ṣe ẹ fura sí mi. ẹ jọ kí ló ṣe yìí. ẹ ṣe ẹ ṣe ṣe rí nínú mi mo ní running stomach láwọn ìgbẹ́ kan nínú ọkàn mi mm. àwọn kan ń léra wọn káàkiri àwọn ìgbẹ́ kan wá dì kọ́lọ́mọ́ ti ọ̀jọ́ wá jẹ́ pé ẹ̀jẹ̀ ló dìbẹ̀ kọ́lọ́mọ́ ti ọ̀jọ́ jẹ́ kọ́lọ́mọ́ ti ọ̀jọ́ jẹ́ ṣé ẹ̀lẹ́ bá mi rómi gbóná kí n ti ẹ̀gbẹ́ mu tó bá ti hó sùkùsùkùsùkù ẹ̀lẹ́ ti bá ń gbé wá kí n tètè gbé mu bóyá jẹ́ àwọn òtù rìsọ́ọ̀tì pẹ́yìn náà fún mi lómi mú gbà mú wa jẹun bí mi ẹ̀yin lè fẹ́ pa mí kìí ṣe mi ara mi mo fẹ́ para mi. ṣe ẹni bẹ́ẹ̀ ṣe ṣàlàyé nǹkan tó ń ṣe yìí èmi èrò pé mo pé kàkà kó yẹ kẹ́ ẹ mójútó ní tẹ́ńtà kẹ́ ẹ bá gidi fún mi lómi kí n mú kí n má bàa rí dààmú nù kún mi ẹ rí ṣe àmọ́ ọ̀rọ̀ mi ó yí sì fún yẹn wọ́n ṣe dúró. ẹ̀yin lẹ ní la o àfi dandan dandan báńkì pé ọ̀tà kan lè fẹ́ mo dẹ̀ sọ fún yín pa àní tó yẹn lẹ̀ ọmọ tí mo rán lọ ò tí ì dé torí bẹ́ẹ̀ yẹn nọ̀sẹ̀ díẹ̀ síbi. ká ní pọ̀pọ̀lọ tèmi tiẹ̀ wá lọ hmm. tí mo ní ká ẹ mi wá tẹ̀yìn sí ní díẹ̀ kí ló tẹ̀lé fún mi pé aya yín márùn-ún nígbà mo ìbá gbé báyìí kan dé ẹ̀yin náà lẹ yarí tẹ ní odidi báàgì ọ̀tà kan fẹ́ pẹ̀lẹ́. ẹ dákun jẹ́ bínú ṣe ẹ ti bímọ rí ni. rárá o sílẹ̀ rí sà. ìlú bá yín wíjú kánípa ẹ ti bímọ ni ọ̀rọ̀ ọmọ òòyà yín là ẹ sọ pé ọmọ ọlọ́mọ ẹ fàtẹ̀wọ́nú dá mi lónìí ẹ náà bá sì ti fàtẹ̀wọ́nú dá ọmọ ọlọ́mọ lóhùn nígbà tẹ́pẹ́ ẹgbẹ́ ọ̀rẹ́ ìyẹ̀bá ní ọmọ yìí káwọn fàtẹ̀wọ́nú lo tọ́ílẹ̀tì. màá lò màá lò màá lò àmẹ́rù lo tọ́ílẹ̀tì láì mú gbogbo tí mo fẹ́ yà ò ní wá wọ́rọ́wọ́. ẹ mọ nǹkan ẹ ṣe wọnú toilet at least ẹ bá débẹ̀ gbọ́ ẹ ṣì lè ṣe omi táàpù bẹ̀ pẹ̀lú. kí n gbé mú àbí ẹ má bínú ẹjọ sí èkó ni wọ́n ti mú yín wábí ọmọ inú ìlú iná ni. èkó kọ́ ìsẹ́yìn ni. ọmọ ìsẹ́yìn ni. bẹ́ẹ̀ ni wàá múra báyìí ẹ̀yin tẹ́ ẹ sọ èdè ẹ sọ àwọn àgbàlagbà mi ti ń sọkún ìwọ rẹ ni ẹ yàgò ṣé ẹ mọ̀ tó epo. ilé olúmọ lè ní. bàbá ẹwọn bàbá àṣàlẹ̀ kù lé. ẹ ṣáà lọ ìlọ tọ́lẹ̀ tẹ má yà gbẹ sáà. Ah. Ah, ayé mi o tí mo mọ̀ pé màá wọ tọ́lẹ̀tì o àmọ́ kí n tó wọ tọ́lẹ̀tì mo gbọ́dọ̀ sùn síbi mo mọ̀ pé tí n bá so ẹnì kan ní faradé lọ́nbí wàláhì ó dá mi lójú tí n bá so ń bì. tí bá lọ so lẹ́bù ló máa wà o ṣòkòtò mi máa bàjẹ́ sísí máa máa mi kiri. gbogbo tiẹ̀ ló máa dà ó oníkálukú àbí tiẹ̀ lára ọ̀rọ̀ pọ̀. omi tójú ti ah. jẹ báyìí ah ìwà ṣe wọn ti sí sọọbù ẹ ká sàn. ẹ ká sàn o ah. ẹ ká sàn. ẹ ká sàn. ẹ má bínú ṣé àdébíyà ṣe ń wò mí àmì hold my ní boy ìrà mi ti gbé ń tójú inú mi ń dàrú ìgbádùn ayé ara mi mo ṣe wà yìí oògùn tí yóò ṣàánú mi tó fi flush gbogbo àgbà kò tí ń bẹ lára mi mo wá wá ẹ dákun. ẹ mìíràn oògùn tẹ máa lọ sí toilet. yẹ yẹ yẹ yẹ. then ó ti tó how long pẹ ti ń lọ sí toilet. ah mo ti lose count. ah ah. ṣé oògùn wà ó wà ó wà ó wà ẹ̀yin ẹ ṣeun sẹ́rí ẹ wá sórí àṣepé ẹ bá ń wá omi kí n ṣe mí mo lè ló ń bí ẹ lè ló ń bí ẹ fún mi ní ẹjọ ẹjọ ẹni sùn lè mú ẹ dúró ẹ dúró mú bọ náà. Eh. wàhálà ti ṣẹlẹ̀ báyìí wàhálà ti ṣẹlẹ̀ báyìí ayé mi ayé mi ayé mi ayé mi ayé mi ayé mi mọ́mọ́ mọ́mọ́ mọ́mọ́ ti di ọtí tí ojú òní kan. kí ló ṣẹlẹ̀ wọ́n ló ṣe tó ń gbọ́ káàkiri. wọ́n gbọ́dọ̀ fún mi wá sẹ́kọ̀. àbẹ̀wò àwọn ẹni tí mò ń dúró dé látàárọ̀ tó ń gbọ́ káàkiri bí ewé jóbélé. Yeah. yes, Ah. Ah. No, no, no. Mo bínú o, mo bínú o, mo bínú gan Ah ah, ìwọ ló máa ń bẹ̀ mí pé kí n wá sílẹ̀ kí n wá sílẹ̀. Mo tún wá délé ẹ̀tọ́ sí wọ́n fi mí ṣe fáàrí. Kí ló ṣe fáàrí? Ní tí ń ṣẹlẹ̀ ní òfarahàn mi. Kí ló ń ṣe? Ayé àwọn èèyàn gbàgbọ́dẹ̀ fún mi ni àmọ́ ní tó ṣẹlẹ̀ ni pé màá tó sọ̀tẹ̀ everything everything ti ń wà ìnàdà tó ti yọ báwọn. Eh. Inú mi tó ti ń ru o. Inú mi tó ti ń ru o. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Inú mi tó ti ń ru o. Yẹ́! Yẹ́ inú mi tó ti ń ru Inú mi tó ti ń ru kí ló ṣe pọ̀pọ̀ yìí báyìí. èké oríṣiríṣi ó ń gbọ́n káàkiri bí ewé jọ́bẹ̀lẹ̀. láì jẹ́ kọ̀bí ní ìfúrukù mo mọ̀ dáràn ó ń tèmi àkọ́kọ́ lápò ojú òní tí ọ Mo fẹ́ gba fi fámásì mú mi ni mo lo oògùn kan ni èmi ìwà mọ̀ pé kọ̀ bá ń nú mu mo ṣe mú báyìí nínú mi bẹ̀rẹ̀ sí ní dàrú wọ́n gan o ò nífẹ̀ẹ́ ara ẹ̀ báwo ló ṣe lè máa lògùn tó mọ̀ ní nǹkan nípa ẹ̀. àwọn tó ní kí n lọ lògùn èmi trust wọn ni èmi wò pé bí mi ṣe ń ṣe pẹ̀lú wọn pẹ̀lú inú funfun báyìí àwọn náà ṣe pẹ̀lú inú funfun ni àti wọ́n bì tẹ̀ mí. ó jẹ́ má para ẹ̀. àwọn oṣù ọkọ ojú òní tí ọ bóyá jàmọ̀ wọlé náà ó ń tèmi àkọ́kọ́ mi. kò sí múnú bí ó ah, ti dá mi dúró gan ah, o. ó ti wá bójú jẹ́ mọ bínú tó rí lónìí. a gbádùn ara wa lónìí. a <laughs> ah, lọ fẹ sórí bó ti rẹ́rìn ọmọ fún mi ń jọ yìí jọ ìlọ́wọ́ àlejò rẹ̀. èyí <laughs> tó yí. àmọ́ sẹ́ mọ́ pàrọ̀ fún un ara rẹ̀ ń dà lọ́rùn ah. lọ́rẹ́ yìí ọgbà. ó ah. <laughs> ní bẹ́ẹ̀ fún mi wọ́n sẹ̀kọ̀ mo dáná o apá ó ní bẹ́ẹ̀ mi lágùn chikun ṣe ọkọ yìí ti fẹ́ ya wèrè báyìí. ó dà pé òní kan ṣe ṣo ti gbọ̀ wẹ́mí sí lọ o. Ah! Ah! Yeah. Yes. Where is the celestial power? Ìṣe ayé a Yes. Onítẹ̀mí where are you? Onítẹ̀mí. Onítẹ̀mí yes. Yes. Ah. Wàhálà ni èmi torí tèmi ní ìgbà. Why torí tèmi? Ṣé ṣé ìgbà ìṣòro ṣé ṣé ìgbà ọ̀tá là á mọ̀ ọ̀tá ṣé ìgbà àpọ́jú là á mọ̀ ọ̀nà mo lọ gbà tí mo fẹ́ lókè tẹ̀síwájú. I'm yáì! Yáì! wọ́n kú kú o yé yé omi o tómi ò bá wọ́ọ̀kì mo kú o mo kú o. oníkálukú abití ẹ̀ lára ọ̀rọ̀ pọ̀ ha ha ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kábà ohun tójú ti rí ẹnu kò lè ròyìn. apá wọ́n mo ti ń pè látẹ̀kàn mo ti wá ń pè mí tó pariwo òun ká ní pé mo ti sọ fáwọn èèyàn pé yìí sí ilé ńkọ́ bó ṣe tún láti rí inú kọ́lẹ́ńtì kìíní fi sìn. kí ló ti wọ náà jọ dàrún wo apá ìyẹn kọ́ mo bá wá sórí ìfà kan ló wọlé tọ̀ mí wá. ìfà ọlọ́run bá ń gbọ́. ìfà wọlé tọ̀ wá ọlọ́run bá ń gbọ́. bóòlù ṣe rìn. Ah, ṣé ìfà ò lè lókètì èmi tó fi lókètì ẹni. ìwọ fi yẹn lẹ ìwọ máa gbàdúrà yẹn létà. bọ̀wọ́ kan ló wá bá mi ó sọ pé òun ní fóònù tóun fẹ́ ta iPhone ni ó gé ẹ̀ tiẹ̀ five hundred thousand dẹ̀ ní fóònù yẹn wọ́ọ̀d bó sọ pé òun fẹ́ ta fún mi one fifty thousand ṣó nínú one fifty yẹn wò seventy thousand mo níbẹ̀ jọ já mi eighty thousand sí kí n fi kún kí n dẹ̀ lọ fi rà. nítorí o ti ń dà five hundred thousand ẹni fẹ́ ta fún one fifty. Hmm. àwọn ọmọ yahoo ni wọ́n ìtàwọn ọmọ ìwà ń búlọ́ọ̀kì báyìí àwọn náà jẹ́ kí gbogbo nǹkan máa dá kí ló tó tó búlọ́ọ̀kì báyìí. apá ìwọ ẹlòmíì báyìí ó ti ra mọ́tò eight hundred million ó sì ta ní eight thousand nígbà tó ti búlọ́ọ̀kì tí ò lówó lọ. apá kò sí ètò kan tèmi pẹ̀lú yẹn sórí nǹkan tí mo kọ̀ wá báyìí fún ni pé sórí one fifty yẹn wọ sáré yá mi kí n kọ̀ lo ó yẹ màá lọ gbé e ta níbò míì. àti ìyá lówó ṣe wàhálà ṣé mo lè rẹ́ni tó fẹ́ ta fóònù kọ́mọ́dá pé máa yọ olówó tán wàá lọ padà lọ ṣẹlẹ̀ láàrin mi àti èmi ò sì fẹ́ káàrin ọ̀rẹ́ dàrú lọ́wọ́ mi dẹrẹ́ rù èwo ń tiẹ̀ pẹ̀lú pé kò tẹ̀lé mi lọ síbi tí mo ti fẹ́ gbà fún. ṣé mo ní mo fẹ́ tẹ̀lé ọ mo ní mo fẹ́ rí ẹni tó fẹ́ ta fóònù lásán ni. kí n tiẹ̀ apàfihàn lẹ̀ yá mi lówó kí n kọ máa dówó ẹ padà fún ẹ ọ̀dà náà wá ṣèbí kájọ débẹ̀ ni. kí n lẹ́rìn tó fẹ́ ta fóònù lásán ó ti tán kí n sì mọ bá kọ́lẹ̀ mi lọ. ẹ ó yá jájọ lọ. tó dénú ẹ. jájọ lọ jájọ lọ. ọ̀rẹ́ àbí mo fẹ́ sáré parí nǹkan tí mo ṣe nù bẹ̀rẹ̀ just give me one sec. apá ṣe kíá. dúró dé mi. dá mi lóhùn. mo kàn fẹ́ sọ fún ọ pé mo mọ̀ ní dúró dé mi. ẹlẹ́gbọ̀n ṣé kí n mọ̀ parọ́ tán yìí fóònù náà ṣe bí ẹni sáná díẹ̀ o. kò sánú kẹ ẹmọ kan tó wà lọ́wọ́ yẹn twelve pro max ni ẹ. twelve pro max ẹ. Ah. ṣé o rí ni. olójú mẹ́ta ni o. ṣé mo ti bọ̀dà. ìlú ah! ayẹlẹ fẹ́ tà last last báyìí. wọn ò tí ní o fóònù ẹgbẹ́ mi wà ní five hundred thousand mo rà mo fẹ́ tàwọn tuntun fẹ́ sanwó lé. five hundred thousand lè ah. ẹ wá fẹ́ tàwọn fifty thousand. ẹ̀gbọ́n ẹ gbójú ń bẹ o. ìgbóni bikini. second handed ni kíní ti ń bẹ lọ́ọ̀ mi yìí. èlò kí wá ta. ẹ jẹ́ n fún yín ní one twenty thousand. ta ló fẹ́ ra fóònù ẹ̀ méjì gan because ọ̀rẹ́ jọ òye mi báyìí. Ah, ṣé òun wà mí ni èwo ni kò fún ṣé mo wá bẹ pé kò yá mi lówó ni o dẹ̀ ní jẹ́jẹ́ fún ẹjẹ́ fún yá ah, kí ló ṣe náà. ta ló wà lọ́wọ́ ẹ̀ méjì ṣe ló lọ́wọ́. owó ń bẹ lọ́ọ̀ mi mi mo sì fẹ́ rà. kásẹ̀lẹ́ni tó dúró ti ń lérí yìí ọbẹ̀ yáwó mo lè yọ lówó kó fi sòkò. kókó mi. àmọ́ pé kí n yọ lówó kó fi sóríire kí lọ́kàn tèmi ń bẹ̀. Ah. ẹ dákun èmi gangan aláwa náà fẹ́ iPhone fẹ́ upgrade iphone ni mò ń lò tẹ́lẹ̀ ẹ sáàrí àwọn oníbọ́tìnì ni ọlọ́run ti fẹ́ ṣẹ́rí. ẹ ti upgrade nìyẹn. Ah, ah, ah. ṣẹ́gbà one twenty. cash àbí transfer. transfer. oya. Oh, apá one twenty thousand ṣé sí mi wà nù rẹ̀ kẹ́ yọ. ṣé sí mi yọ yọ yọ kò sí sí mi wọ fi transfer. ṣé mo kọ dálẹ̀ ọ̀rẹ́ ni ẹ tí mo wá pè ẹ́ nílé kó yá mi ní owó. ọ̀rẹ́ wa kó yá mi ní owó. ọ̀rẹ́ wa fágún wa ẹlẹ́jọ́ ayé èmi èsì ọ̀dàlẹ̀ ìwọ ló mú mi wá bìtíǹtì sóríire àmọ́ fún pé o mú mi wá bìtíǹtì ráìfò màá fún ẹ ní two hundred naira tàbá ti ń lọlé ẹ dàpọ̀ ẹ̀ta kánú bá yín pé. ẹ ra o ẹ dàpọ̀ mọ́lẹ̀ ẹ̀yìn lẹ́ ń béèrè ẹ̀ ẹ̀ sì rójú rí. ò ní rójú rí iphone tó jí tẹ pààyàn tẹ jí lára ẹ ò ní attract débi bí. ẹ track wo iphone débi. ẹ lọ mú lọ́dọ̀ ẹni tó bá ní àbí kí ni kọ́tàkọ́tà olè ń bá mi sọ wọ́n pààyàn wọ́n já iphone rẹ̀ ẹ wá tíráàkì rẹ̀ débi ẹ wá sọ pé mi mò ń lò bẹ́ẹ̀ kẹ́ wẹ́lẹ̀ omi lò èmi ò ra fóònù olè o àwọn ta ni. ọ̀rẹ́ ti yé inú ti dá mi lójú pé o ẹ̀ṣẹ̀ máa ṣerú ẹ̀. Ah, ah. ẹ sì ń fi confidence ẹ sì fẹ́ mọ̀ fi kó bọ́ bọ́ mi èmi ń lọ bìkan mi ò ráyè kọ̀tàkọ̀tà ẹ jẹ́ kórì yín ó pé o. àwọn ta lè ń bá sọ̀rọ̀ àwọn ta lè ń bá sọ̀rọ̀ àwọn ta lè ń bá sọ̀rọ̀ yé yé yé yé Ah. ayé yìí máa fẹ́lẹ́ o ọ̀rọ̀ náà yapa náà lè kọ́ bọ̀ ìgbà àfa ti ń bẹ́ ńlá pò ní ti fila àfìgbà àfa padà fa ńlá pò yá èmi èmi ewu bí ọkọ bá mi dé báyìí mo fẹ́ rọ̀pọ̀ mo fẹ́ rọ̀pọ̀ èmi mọ gbọ́dì èmi sọ díkì ọgbọ́n ẹ wo bí ọba mi dé báyìí èmi àjìfọ̀lá jìfọ̀ ọ̀la mo wá jìfà mo jìfà at the end of the day mo end everything sí prison cell yeah life imprisonment life imprisonment for that matter ṣé mi mọ pa ẹni tí wọ́n jí fóònù ẹni ẹni ó ní fóònù ti kú ta lọ́pàá I know nothing about this abúlé bára ló bí kí ni fíìsì I'm young and strong ṣé ibi tí màá ti lo everything sọ́rẹ́. Imagination has got. Alùpàbí ọjọ́ bàtàbí gómìnà ọ̀sà ọ̀hábí alùpàbí. Ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. oníkálukú àbí lára. you.